Drill 7. Reply same or different. Ẹyẹ mélòó ló fẹ́? A kó wọn lọ lánàá. Different. Títí a fi délé. Dúdú láṣọ tó mú. Same. Wọ́n wá fún wa lówó. Dúró dè wá lọ́jà. Different. Ẹyin márùn-ún ló tó ẹyẹ mélòó ló fẹ́. same. dúró de wá lọ́jà gbọ́njúmọ̀ wá púpọ̀. same. ọba márùn-ún ló jà a ti kọ̀wé síbẹ̀. different. wọ́n fún wa lẹ́wù wọn wọ́n fún wa lọ́mọ wọn. different aṣọ mélòó ló ní ẹyin márùn ló tó. same. ènìyàn púpọ̀ ló pè ẹni mẹ́fà ló wá. different. ẹni tó wù lórí aṣọ márùn mímọ́. same.